الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك واشهد ان محمدا رسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ومن الله فلا تجد لهم أولياء ونحشرهم يوم كلما خفت زدناهم سعيا ذلك جزاء متردي إذا تأمسكتم وكان صلى الله تعالى عليه وسلم أن سورة سورة الإسراء التي أتت أن وسيلة الله سبحانه وتعالى في صلى الله عليه وسلم إن قل حتى بالله شريكا بيني وبين الأرض Bila ada yang ada seorang katakan orang ini, seorang ini mukmin ada kunjungan di dalam sini. Bagi semua orang ada jadi. Bagi semua mesti dipanggil orang jadi. Bagaimana dia mesti masuk ìjákàmù láti fẹ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn láàrin ìṣẹ́sìn ọlọ́run. So, ẹgbẹ́ bí ó sì wà ní ọmọ àbáṣe láàrin ọ̀dà àyà kò ní òjíṣẹ́ ìjọba lọ́pàá lé àwọn tí a fẹ́ ìṣẹ́sìn. Ní ìbámu pé ẹwà ọwọ́ àdìgbàdì tipátipá, ọmọ àlọ́ ọ̀sán ní ilẹ̀ ìbàdàn. Nítorí ní àgbàdì ó jíṣẹ́ bọ́lá sí ni ó jẹ́ wọ́n sì kú ní àwọn ìlú bọ́lá sí ni ẹni wá àwọn Yorùbá ń gbà àbí wọ́n bẹ̀rẹ̀ sí máa fi lóko àbí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lákòókò ọ̀pọ̀lọpọ̀ kò sọ̀rọ̀ ọlọ́wọ̀n ni wọ́n jà lórí ìyára kó ní kankan bẹ́ẹ̀ ní àárín ṣẹlẹ̀ ìgbà ọ̀sán báyìí wọ́n bẹ̀rẹ̀ Karena dunia mati Allah itu menjadi sifat para Usidur menjadi sifat sebelum Inna muka yang syaitan Khabir wa basir Allah Allah subhanahu wa ta'ala Menurutullah alaihna Sadar mengikuti Maya keperwasimah Ini perwasimah Ini Allah Jadi Allah Allah Allah Allah Allah ó lè sáfọ́lọ́ títí sáfọ́lọ́ wà nílé lẹ́yìn náà ọlọ́wọ́ ní ìgbà náà ọ̀gá sí ẹ̀rọ ìgbà ọ̀wọ́ ẹ̀kọ́ ìjẹ́ ọ̀rọ̀ púpọ̀ púpọ̀ gàṣẹ́ sí ọlọ́wọ́ púpọ̀ lọ́wọ́ púpọ̀ tó ọ̀gá náà ṣe ìdí àkókò sì ní ó ní ìdáyẹ̀ ẹ̀rọ ṣáà ìwọ̀n káàkiri fi ọ̀nà tó báyìí ní ojú sí rí

lọ́ta kọ́dà ọgbà ìlú jẹ́ ẹ má fi ìròyìn olùsọ̀rọ̀ wọlé ìyẹn gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́ fún yàn ká lẹ́yìn òde ìmọ̀nà àdúgbò ọ̀pá ìmọ̀nà náà bó ṣe bá ní ẹnìkan wọ́n tó lè sọ̀rọ̀ àkókò ọ̀pọ̀ tó lè sọ̀rọ̀ lẹ́yìn òde àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀rọ àwọn olùkàkàrà wò wá ẹ̀rọ àwọn olùkàkàrà wò wá ẹ̀sán náà ìṣòro sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń fún sọ̀yàwó wọn ẹni ìbú wọn ló gbé àtẹ́sí náà padà wọ́n bá tún tún kára ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ èèyàn ẹ bá gbé ẹwà tuntun náà fi dúpẹ́ kọ́rọ̀ lórí ìdíje àmàlẹ́ ọ̀rẹ́ dá ìrọ̀lọ́gbà tó ń bá ìmọ̀ له أولياء وسمعت من الوضوء سمعتيه ماذا وسمعت من الجنة سمعت من التقوى وكنتي جنة في أكبر كيكا وريمانا سلام عليكم أيها الأخوة الذين كانت أساسا في قبل أن أقول لكم أما اليوم أنا أساسا في قبل أن أقول لكم yaitu dari orang-orang terangkat itu sekali tiga kali. Abu Bakar itu tiga kali. Berapa ketika itu kuda selesai di tiga kali puluh tiga kali buat. Belum sekolah itu nama kita di mana Allah kemudian Jualan mungkin dalam bahasa Al-Quran pada kita yang berbunyi Amriyah Atau Allah kasih pasti ẹlòmíràn kò ní ìmọ̀ náà àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó má sọ wá lọ ìmọ̀ tí a ń rí lára wa nípa ọlọ́pàá mẹ́ta sáyé wọn lọ sí òun yọ ọ̀rọ̀ ìgbìmọ̀ ẹ̀wá kí ni ìgbẹ̀yìn àwọn ẹ̀rọ sọ wọn tí wọn pè sí lórí ọ̀rọ̀ ọlọ́pàá sọ̀rọ̀ tẹ́lá wọn pè fún àkàwọn sọ lórí káwọn padà ayé lè má dàbí ìkókò àti àgbègbè àwọn ìṣiṣẹ́ gbogbo mọ́nà sọ̀tọ́lọ́ wa. Bí gbogbo ẹni bá gbé dàgbà ọlọ́run ọba rẹ̀ láyé tí ó ní torí bẹ́ẹ̀ tó wá kú láláì tó kú láláì pọ́lọ́run tó kú lẹ́ni tó ní ẹ̀kọ́ kò láǹfààní àti bọ́lọ̀ ọba sì kò lè ṣe ayé káàkiri wá sí ọlọ́run ọba rẹ̀ lọ́yà. Ọlọ́run àwọn ènìyàn fi ràn wọ́n, alẹ́ ìyá ọlọ́fẹ́ yà wọ́n, àbẹ̀yàwó tó sọ̀rọ̀ kama huangalia Kristo alipotendeki ya kiama mune wengi katika wanahshuruhum yauma alqiyamati ala wujuhihim ardhi wakijeni akida yasali nyumba mawili lakini mambo ya serikali awanyuma wakulini ujumbe ya serikali lazima wasimamie ọ̀rìyá wà ní sọ́jú rẹ̀. Ẹni tí àbá gbọ́ tó sì gbọ́ tó lè sọ. Ó ń tàn bẹ́ẹ̀ ní ewu bí àwọn ọmọ ṣùgbọ́n àwọn lè sọ ó lè gbọ́ ni ó lè sọ wọ́n kẹ̀kẹ́ báyìí lọ fẹ́. Ni ó sì lè gbọ́ ní láti kíákíá máa ń báyìí. Àkọ́kọ́ jẹ́ ẹni tí ó gbà kúrò lọ́wọ́ sàrí fún wọn lálùyá àti ada kasari kemana orang yang orang beda dunia orang Maya ìwà ìgbìmọ̀ ní ṣe bá sọ́jú ìkàlà àti ọ̀gá ọ̀rọ̀ ẹ̀dá ìyá àwọn ìwọ̀n nínú ẹ̀rí àti òótọ́ wọ̀kú ara wọn sì lè sọ̀rọ̀. Àgbàgbà ìyẹn ìdáyà ó wọ́n orí na ó tún jẹ́ nígbàdàn nípa ìṣòro lẹ́nu ẹ̀kọ́ lè sọ̀rọ̀. Kí ni a máa ń ní ara máa ń ní kò lè sọ fún olùsìn? Kì í wá sí ìwé ìdánwò sùn láti kubali hidup asal kita tetap agak baik oh ini Allah dari Kecuali yang dia dari iman. Elvi Misoro sini yang boleh suara. At the same time, person untuk hukuman dalam adanya istri. Eh, istri mulai dari ṣe ẹ̀rọ ti fi ń gbà dáadáa nígbà tí wọ́n gbà wọ́n lọ́wọ́ bá rẹ̀ so mọ́ bó mọ́ àbúrò a sì ní ká mọ̀ pọ̀ n ò tún lè rìn nípa ìmọ̀ àti káàkiri ìṣàwọ̀ àkọ́kọ́ yìí lọ́dọ̀ àdúgbò á ti ṣe ẹ̀sìn ìyá wa lórí ẹ̀yọ̀ sáà ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ bí iṣẹ́ bá ṣe ní náà rẹ̀ ṣe máa ṣe máa ṣe. لن يعبر ولا شر على وجود الدول إليه بعافية ننتظر إليه وهم أن تؤتي الإشارة والسماء لم يكسر الإيمان وكذلك التيمم التيمم الأنصار مع الله الجنة ومواقف الجنة ثم الذين عليه كما بيننا عليه kembali guna nyawa sehingga bukan proses dengan tapi ada usaha Kemudian seluruh ibadah masa aku kumpul sekarang dari Untuk lingkungan itu memang berarti belum masalah makan Jika ini kamu masuk di pihak dia Kalau betul sebenarnya Kemauan menjalankan Dari emosi yoga kerjaan Dan pada usaha Belum masalah baik كلما خبت إننا إننا بنجوم نجاح أنا بلاسنا قلنا ما بنجوم إنسيتكم رب كلما خبت nígbòrògbòrògbò àti ó bá ń ṣe ìsàbí ìwé náà ta ìmọ̀sán náà ẹni tí wọ́n bá ń tún fún bí ìwé ọgbẹ́ máa ń ṣe dákun gbòòrò ṣùgbọ́n àwọn ọmọ òwúrọ̀ àwọn ọmọdé àná yóò máa bẹ́ẹ̀ rí àná. كلما خلت بقوة من ذلك بكلمة تغفر زدناهم سعيرا أن تفكوا في اسم الإمامة يقدر في كل والله يرضى عليهم فيموت tẹ̀wọ́n ní pẹ̀lú bí àwọn ọmọkà wà ní kìí ṣe inú ìyà tí wọ́n ní ó nígbà kan tí ó parí tí wọ́n ní àwọn tó bá kú òun ò ní ẹ̀fẹ́ mọ́ ìyá ti wá àwọn olóòtú alẹ́ yìí fàyàbẹ̀. àyídájọ́ pé ìyá ti pa ní fọmọdé àgbà ẹ̀sìn sẹ́ẹ̀lì ẹ̀mí rájọ́ kékeré ìdílọ́mọdé àgbà. lọ́nà ẹ má ti kára àwọn aṣọ yìí ẹ má pọ̀ kàn bí aṣẹ́lẹ̀ wà pọ̀ jù aṣẹ́lẹ̀ ní ara ṣe ọlọ́run ọba ọba tí ò ní fẹ́ sí tí ò ní fi ìyá ìdílé àti ìbáṣẹ́. من ذلك الإزاء ìtàwọ̀tì náà ẹ̀sọ́ iṣẹ́ wọn náà àwọn náà ní tí ẹ̀ kí ló mú wọn lẹ́sàn bí àìdàpọ̀ kàtà ọlọ́pàá sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀gá tí wọ́n ní oṣù láyé àgbà kí ìhà gbọ́dọ̀ kí wọ́n sì máa má iṣẹ́ ọlọ́run kí wọ́n máa sábọ́ sọ́dọ̀ lórí ìlú kí a máa bẹ́ẹ̀ máa láti ọlọ́run kí a máa sàṣọ́ sọ́rọ̀ kí a máa mú ọmọ yọ ọlọ́run ẹni ìwé tó dúpẹ́ fọ́rọ̀ kò sí tó tó lọ́nà pàtàkì àwọn ẹ̀rọ ìlànà tọ́lá ọ̀dà àgbàbọ̀ dáadáa mọ̀ pé ìyá ìjẹ́ wọn. Ṣé àwọn àwọn ìyá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ jẹ́ fún wọn dáa ya ìjẹ́ wa? Wọ́n ní tó fà á nígbà tí wọ́n lè kẹ́kẹ́ sọ̀rọ̀. Ẹ̀sán ṣẹ́ wọn ni o, kí ṣẹ́ wọn? Àwọn ọ̀rọ̀ òbí ara ẹ̀sìn. وسلم إذا منه لا تأي إعلام تعريف المسلم إذا سويته Kita kenal bilang, kita punya kata satu matu ya lasan matu. Kuwa kuwa kuwa saya terus. Eh dia dia kata. Abis itu ya dia dia tak sanggup untuk. Dia banyak juga. Dia terus ìdásí tọ́nà ọ̀la ìyẹn ìta àṣọ àbí ọmọ tó ẹ̀tì ẹ̀tì ẹ wá dúró wàhálà láàrin òbí ti ṣe ìlú fi ọmọ wàhálà púpọ̀ ó pọ̀ tó bá wọn fi ṣe ìlú tó ní àná wọn ń gbé àdéṣe wọn lọ sàbẹ̀wò sí gbogbo lọ yé àwọn fi ṣe wàhálà lórí lọ kódà ó pọ̀ ní wàhálà lọ sí lórí ọmọ tó ṣe wàhálà yàrá ọmọ tó ṣe wàhálà gbogbo tí wọ́n ní lẹ́nu kódà òbí mi ó fẹ́rẹ̀ ta sọ̀rọ̀ rẹ̀ fún ọmọ tí ó ní ilé ìgbà sórí ayé mi o èmi náà bá fún un là káyé ti àti àti sí kọ́ mọ wá padà wá sórí ayé náà á pọ̀ lọ́wọ́ sí wọn dájú nǹkan ọ̀gá lọ́wọ́ tó sí ilé àwọn ìjọba wọn gbèrè ìwà bàbá wọn kọ̀ọ̀kan ní máa kó mọ́ àárín ìrìn àjò ìwà bàbá wọn bá lọ́wọ́ àti àti jẹ́ ìrìn bá yàtọ̀ gbogbo tó bá ní lágbára àti ìyàjẹ́ wọn kò jẹ́ ọlọ́run kì í sí dàda fún wa táwọn bá ní ọ̀rọ̀ lórí ọlọ́run lórí wọn ní gbogbo ìgbà láti ọba bákan ti bẹ́ẹ̀ kápẹ́lú àwọn tètè yìí láwùjọ bóyá bí ayé àti náà ọlọ́run bá fún wa láwọn àwọn tí ó fi bàtí ọlọ́run fi ẹ̀dá ìlú ìlú tó wájú ti bẹ́ẹ̀ wọ́n ṣe kìlì ìwọ̀n tí wọ́n fi ń ṣe ìlérí ìyá ìlérí ìtàkù agbára náà wọ́n mọ̀ sọ fún ìlérí bí àti ìyá rẹ̀ rẹ̀ láti sí wọ́n lọ́rọ̀ rẹ̀ wọ́n mọ̀ rí ní díà lẹ́yìn ìyá náà sí pé wọ́n dáta dáta ìyẹ ìlà ìyá ìfẹ́ tó di ara wà láyà bàbá náà ìlú ìtàkù ọ̀sẹ̀ àlùlà àti àkàtà àti àyíká nínú tí wọ́n ṣe ní ọ̀pọ̀ ọ̀nà wọ́n máa ń tẹ̀lé lọ́rọ̀ àwọn Yang wa àtàwọn tá a ní kẹ́ máa lórí ìdí àwọn àkáǹtì wa yìí pé àyèjà àwọn àyè ọ̀rọ̀ ṣé kí wọ́n sọ ní pé tá a bá a sì ní gbogbo ẹni bá ń sì ti ìgbẹ́ tó ní padà jẹ́. ìsìláàmù ní ọ̀pọ̀ wa dábà wọn náà gbàgbé òkú kan tí mo tí mo tí mo sin náà ó gbàgbé òkú bẹ̀rẹ̀ àtìkò ní pẹ́. sọ àwọn kékeré yìí nígbà tí wọ́n tó kú ní tọ́lá tó kù ti dé gbogbo lóṣù wọn ní ibi tó pẹ́ rẹ̀lé lẹ́yìn tó dé gbogbo náà ti padà wá di ilé fẹ́. wọ́n wá wò bí wọ́n wọ́n lágbára láti sọ ọ́ di ìyẹn padà pátápátá lọ́wọ́ àwọn Aida kunna aida sile atakimaju wa kupata kinyongo kote kinachozungumza kufuata kama tulivyopata kama tunasema kama kama kuna watu watii kuna sile mpaka watu kuna watu kwa kiasi ndio si ni walido kwa kila mtu ambaye ni kila mtu anataka mọ́nà ìgbéra ìlọ́rọ̀ àti àwọ̀rí ó lẹ́yìn káwọn bá ti di egungun tí ò tó ti pẹ́ ń lẹ ọlẹ́ta tó fi lè láǹfà ní àti ìyípadà ló wà láàrin kàkiri. ó wàá sọ fún àwọn ìgbésẹ̀ ní àṣọ wípé akéwìdá àgbàlagbà òkúrú náà wà lọ́rọ̀ ìjẹ̀kùnà tó wà ní káwọn tó jẹ́ ìyẹ̀kùn tó ń kà fún ọ̀rọ̀ àgbàlagbà nílẹ̀ nínú ó kù láyà lójú ọjà tọ́lọ̀ lè ṣe tí ẹ bá sì ga fún kọ́lọ́mọ ọba ẹ̀yìn ọ̀la lágbára àti ẹ̀ka lòdì. kọ́dà tọ́lọ̀ kò ní ṣe mọ́lá ọ̀sẹ̀. ọlọ́run ọba kò ní fi kèfè sáfẹ́. ọlọ́run ọba kèfè rí omi ẹ bá kèfè rí omi èrè yóò ní kí sàbíjà ayé ìṣẹ́gbọ́ ọlọ́run ti ṣe ní kọ́ ara ẹgbẹ́ aláwọ̀ kò lágbára láti fi kèké tẹ̀gbọ́n àwọn ọmọ ìṣe ń tọ̀ á ń bèrè láti tọ́lọ̀ ní oṣù àwọn tó bẹ̀rẹ̀ yìí máa gba agbára ọlọ́ fún àwọn nǹkan àárín ìwọ̀n ti ṣe ní lọ́dọ̀ kò yé wọn ní. àwọn ọlọ́dà ọlọ́run ní ẹ̀rọ ọ̀la ẹ̀lẹ́ ìjọba lọ́dọ̀ sọ̀tà láti wọn àwọn ọ̀dọ́ ọ̀dẹ̀ ìrọ̀lá àyà ẹ̀yìn sọ̀tà lọ́dọ̀ ìgbà tí ń jẹ́ ìgbẹ́nu àwọn kèfèrí sọ̀rọ̀ kọ́nà ọba àdìgbòlá tó lágbára àti gbé wa dìgbì lẹ́yìn ìdásíkú lọ́dọ̀ ọba nínú àwọn ìlú láàrin èèyàn àti òkè sáwọn àti ìrẹ̀lẹ̀ olórí àti dájú. Ẹ̀yọ̀ bá ti nínú ayé àti ìdílé láti sábà wá ní wọn àti báwo ìṣọ́ ìlú. Bọ́lá ṣe yásánmà àtìlẹ̀. Ó ń wo bẹ́ẹ̀ nǹkan máa ń láyàn láyà ó yẹ kó kọ́ náà láyà bí ó ń lé ẹ̀rọ. Nígbà tí yásánmà àti ìwà ń lọ́rọ̀ láyà nípa láyà ó ti sòkò ṣe. Bẹ́ẹ̀ náà wọ́n lọ́rọ̀ láyà ó ti sòkò ṣe. Kò sí kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ náà ṣe tó wá kà láyà. Bèrè ìdásẹ́ ọlọ́run sí dídá sánmà àti ìwà ń kà láyà kó wá ìwọ lásìkò láàrin gbogbo ẹ̀ ló sì wá kàbá yìí. Wọ́n fi ní ẹ̀yìn tí wọ́n ọgbọ́n ọba lè di ìpadà láti wá ẹ̀sẹ̀ yìí. Àwọn àgbàrá sáyẹn ìgbójú. Àbẹ́ lójú ẹ̀ lórí náà, wọ́n bá ti wá lójú ẹ̀ lórí náà, kò sí àǹfààní káàkiri lójú náà kìá. Ìlànà lásìkò. Ẹ bá ní etí dẹ̀ àti gbọ́kọ̀ dáadáa, kò sáǹfààní káàkiri lójú náà kìá láàbùkù lójú ẹ bá lẹ́nu bí ẹ̀kẹ́kẹ́ ṣe ọ̀dà àtàwọn akíláàbù bá ní ẹnu òsì ní sẹ́rọ̀ lójúmọ́ látẹ̀kẹ̀kẹ̀ lọ́wọ́ ti lè rí àsìkìyà láǹfààní àti ní ìrì sọ ìrì ìgbọ́ ìrì ìrì láǹfààní lọ́wọ́ ọba mẹ́ta yóò sí dáadáa wọn làwọn ènìyàn ní sàbàbà tó dákáyà òṣìṣẹ́ ìgbọ́ àwọn olóògùn ọ̀rọ̀ ìlọ́gbọ̀n dáadáa àwòrán àdéhùn máa sama saja lagi kubur dan kita tidak lagi tidak kita tidak mampu boleh lagi tadi kita akan membantu sila sedikit makin kuat boleh lagi lagi itu kalau kalau sama kita ini saya belum berani kalau saya masih kurang lagi lebih sama beliau dia sudah bó ti máa da owó ọdún dájú sọ́nà tó sì tó kú jẹ́ ẹ̀ka kí ni ipò ló ti bẹ̀rẹ̀ ipò ló parí ọ̀dẹ̀ àti ọ̀sán tó pọ̀ sí ìtàn ọlọ́run lágbára àti dájú sọ́nà bẹ́ẹ̀ ni èyí ẹ̀ dájú sọ́nà. lọ́rùn ọlọ́run lọ́dá sọ́nà bẹ́ẹ̀ tètè lẹ́yìn ìlú ti dá ọlọ́run lágbára bẹ́ẹ̀ tètè èyí ò tó sọ́nà. pẹ̀lú àwọn ọ̀gá àwọn ọmọdé wọn ṣàlàyé àkọ́kọ́ tó ń lọ fún àkọlù ẹgbọ́dọ̀ lágbára láti dá àwọn ẹ̀dá tí ó lágbára tí ó dáyé tí ó tí ó tí ó tí ó wà áyà ní sámá tọ́nà bá lágbára àti dábẹ́s agbára ọlọ́run àti ìgbà tó kéde sí sámá èyí ló sọ́ọ̀lù ẹ̀yìn ní ìlú sámá ẹ̀mí bá kàwọn áyà ìgbéga fáìlì sámá wà ní ọ̀nà àpòdà ọ̀nà ìfàlùfà tọ́lọ̀ sọ́yìn nígbà sámá àti ìgbà ó lágbó ó ń bo àyè tí káàárì òfin dá ó pọ̀ tó káàbí dá ìyàrá. Mọ́tò ti bẹ́ẹ̀ lọ kọ́ ọjọ́ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ayẹyẹ ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé Tẹ̀sílọ̀ ló ń wọ̀ ní àlọ́pàá. Tẹ̀sílọ̀ ló ń Ẹ̀ka tó gbogbo ẹni tí bá ti fi dọ́mù ẹ̀sẹ̀ náà lórí ìdí ọ̀dọ́ lábẹ́ sánmà ọlọ́run tójú ọlọ́run lọ sí fún ọlọ́run máa ń gba ń sáǹgbà nígbàdà méjèèjì kò máa ṣe lọ. Wọ̀jọ́ àyẹ̀wò láti ẹ̀rẹ́ ìgbà lọ́nà yìí àti bàbá tó ń gbà lórí ká ní kọjá díẹ̀. Ìṣẹ́ni tí ó máa bẹ̀rẹ̀ lórí ilẹ̀ lọ pété tí wọ́n lọ fún sàmọ́ gbogbo bí wọ́n ṣe ìgbẹ́ lórí ilẹ̀ tó wájà àyẹ̀wò ẹgbẹ́ Ọlọ́run tó ń ìgbà tó ní kálukú owó rè ìdájọ́ ajẹ́rú ńlá rẹ̀ àtẹ̀wọ́n ẹ̀sẹ̀ àtẹ̀wọ́dá lẹ́sẹ̀ àtẹ̀wọ́dá lásìkò ní kálukú bá ti wá tó múlé rẹ̀ wọ́nà bèrè ìdásínáwọ̀ tí àárọ̀ kọjá. فأبى الظالمون إلا تنتبه تأويلا أحد إلى مصاصي يقولون هي ما تقول طلب الكتب يقولون ẹlòmí ìsìlámù ti dùn tó kò sí ìsìlámù dùn nípìnlẹ̀ rẹ̀ àjọyọ̀ ìsìlámù ìkíyàn tó sọ́kà ní àpèlé ìgbàgbọ́ ìyàwó lórí wọ́n tún ṣe pẹ̀sẹ̀ntì bẹ́ẹ̀ ni ìjọsìn ìsìlámù amáyà ló kẹ́ ẹ̀rí kí ní sí tó wà lọ sí lẹ́kùn ẹlòmí ló ló wà sí wọn kò sí ní sẹ́lá tó wà lọ sí lẹ́kùn bí àtúntò wọn tí bẹ́ẹ̀ lọ́kọ́ ọlọ́run wájú kún máa rí pé ìṣẹ́ náà náà lọ́ كل ولد تستمعون خصائص الحق كل ولد تستمعون خصائص الرحم أكثر بل النبي صلى الله عليه وسلم Ọlọ́run náà ṣe tí tí ò sẹ́yìn lọ́lọ́ tí ì sẹ́yìn lọ́lọ́. Dájú kù ní ilẹ̀ wà ní ọ̀pọ̀ náà ni. Tọ́lọ̀ bá gbé ọ̀sán ìmọ̀ wá àti lọ́bí níbi tí ń jẹ́ pẹpẹ rẹ̀ ọlọ́run lọ́nà fi ń sa gbogbo ayé ọ̀rọ̀ yìí bá ń bẹ pé báwọn ẹ̀ṣẹ́ máa ń ṣe lẹ́nu gbogbo ṣe máa ń bọ̀ tó ràn yọ látẹ́kùn fẹ́ láyọ̀ bí ń rí dé lọ́nà tí ń gbọ́n kárò láti rí dé nínú ẹ̀rọ tó rọ̀ tí ìlú lọ́wọ́ tó sàkẹ́ láwọn ọ̀dọ́ lèmi o ní bí ń jẹun ní sọ òkú máa kọ́ ní jẹun sọ àwọn náà wọ̀ ní Ọlọ́run bá dáa pé káàdì ní káàdì kò ní láti ibi sọ báyìí. Nígbà náà wọ́n ti tẹ̀ sí ẹ̀fẹ́ náà lẹ́kọ̀ọ́ báyìí. Àtẹ̀lé tó ń fọ́ tẹ̀lé tí òun kò sọ sọ báyìí. Kí ló wá dé lọ́sọ̀ fi yóò tẹ̀ sí ẹ̀fẹ́. Ìdá ìdí tó lọ sọ náà lọ jù. Ọlọ́run náà lọ orí ń pe káàdì ní káàdì. Ó lọ lẹ́yìn fún pé ẹ̀yẹ máa fi báwọn ènìyàn pé ayọ̀ yìí ti pé ẹ̀yìn ní kẹwàá ní ìjà ìdí ẹ̀ máa fi pàṣẹ ayé lọ́wọ́ àti lọ́dẹ. Àwọn tá a gbọ́dọ̀ lọ ìsáàpù orí ọlọ́run ìsáàpù ti ọlọ́run tẹ́tẹ́ ìlà ní kí ẹ máa fi báyé là sàtúrú ṣọ́ọ̀ṣì kẹ̀kẹ́ ní ìfà. Ẹ ti lè lọ́kùnrin wa ẹni ẹ̀rín bẹ́ẹ̀ kú mọ́ta. Àbẹ̀wò ẹ̀kọ́ wata ni kọmi ami gbẹnsi ọwọ kò sínú báńkì ni kò sínú kótó kan ọwọ àná báwọn tá a yọ ọmọ náà àwọn ní kékeré sí ni káàkiri àwọn oríṣi ìwọlẹ gẹ́gẹ́ ìwọ àtàkà àbáyé ọlọ́run bá sí àwọn tá a kó sí bàbá tó fẹ́ kú orí ló bá gbé ẹ lọtẹ lápẹ gba owó ìyàwó àkókò yẹ májèkèjì káwọn tó wá ní ojú ọmọ ọkọ ọmọ rẹ lọ dá ẹkún sometimes bàbá mi gbà fún wọn kí wọn ní wọn kó tó àmàlẹ ìgbà tó sọ fún wọn ní káyọ ọlọmọdé wà lórí ikú mímọ àti àyìnákú kò sáàdà bíi nàbí ẹ máa ná nínú ọ̀rọ̀ dáa kì í ṣe olùsèkú dálẹ èyí ní ọlọ́ọ̀dúnrún.

bẹ́ẹ̀ orí ọlọ́ ìdí máa ń sanu náà ó sì tètè ìṣòro lásìkò kan sanu ayọ̀mẹ́jẹ káàdì àbí ọ̀tẹ́ máa ha kà tó ṣe yìí lásìkò kan ṣe iṣẹ́ ọ̀tọ̀ àgbà ìlú ọ̀tá ẹ̀rọ ìlú náà yà á. Èbèrè ní ìfojú pé ń tàbí tọ́wọ́ ní kí rẹ̀ wà lẹ́ àmsáàtì ẹ ti sọwọ́ ẹ ti káwọ́ pọ̀ ẹ̀ ń la wọ́n má ẹ̀ ní fún yàn má tó wá sí òkú ẹ̀ kí níjẹ̀ bá mi àlówó nípa mi ara mi àwọn ṣìyà bẹ́ẹ̀ ìmùlá ẹ̀ ń bẹ̀ máṣe máṣe ẹgbẹ́ nípa owó náà wọ́n tètè dá lọ́yẹ̀ bẹ́ẹ̀ ṣe ìsára ilé yẹn bẹ́ẹ̀ ṣe ìsára ìkàwé وكان الإنسان مجبورا أن أعمل به غير المسألة أعمل به onífẹ́ yóò fẹ́ jẹ́ kí gbogbo tí bẹ́ẹ̀ náà tó ní kẹ́ni kó ṣe òkú lè fún wọn. bẹ́ẹ̀ tó ní nǹkan tí jẹ́ lọ́wọ́ bá àlejò ọ̀la ọlọ́run bá ń kó fún yìí. tábà fún ọ̀sán lọ àlejò ló sì máa yẹ̀wò. wọ́n ní ọlọ́run sọ wípé iná lọ àfọlọ́pọ̀ bí ẹ̀ka wàhálà ti. ọlọ́run bá aláṣọ àbàtà àlá ìkẹ́jẹ́ rẹ̀ hundred pieces in ò lè kẹ́yìn ọ̀dà hundred pieces ò lè kẹ́yìn All of us take one piece sí orílẹ̀ ayé bàbí but ẹ̀ka ọ̀ hàkùn hàkùn hundred pieces yẹn ni gbogbo yìí ti sàlàyé díẹ̀ díẹ̀ kọ́ ẹ̀ And ẹ̀rí ṣe ẹ̀kọ́ ní ẹyẹ ọ̀dọ́ ọba ẹ̀yẹ ọba sọ̀rọ̀ kódà àwọn ẹranko sí àwọn nínú ìkẹ́ ẹyẹ ọ̀dọ́ náà láti gbé máa lọ ọlọ́ọ̀bà jẹ́ra. lawan ẹni itu kamu sudah sih tó ada sọ́dọ̀ ṣe dia ẹ̀yìn dáadáa ninety nine yóò wà kí á má lọ́wọ́ ti gbà. Báyọ̀ ló sọ̀rọ̀ ninety nine ilé ìwé ṣé kẹ́ ń bẹ púpọ̀ láti yá fẹ́tọ́ ọ̀gá ìfọ̀lá bá ní kí ó fi ìfẹ́ ọlọ́run bá rìn Bukan sàmà gbogbo kẹ́kẹ́kẹ́ gbogbo sàánù ẹni sàánù ẹni gbogbo ẹni tó bá ní ìkẹ́lọ́kàn sọ́mọ làkejì ń kalẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀nà ẹ̀yìn ẹ̀fẹ́ lórí rẹ̀ ẹ bá lọ bọ́ tí wọ́n jẹ́ àìsàn kẹrin ní pẹ̀lẹ́pẹ̀ ẹ̀yẹ sí kẹrin lọ́ba ولقد آتينا موسى تسع آيات بينات ẹ̀nà má bànújẹ́ kìí ṣe rẹ̀ nìkan láàbò ní àmì àwùjáre tó kù dáhùn nípa ọmọ wa. Àlejò tó dá tó wọ́n sáyò rẹ̀ odidi àmì mẹ́sàn-án nílá mẹ́sàn-án lọ́wọ́ bá ẹni tó wọlé ní ẹgbẹ̀rún àbúrò sáyẹ̀sán. Ẹni ká wọlé ní làwọn ọ̀rọ̀ ní nílá mẹ́sàn-án kí làwọn ọlọ́run tó ń gbé tí ó tara jáde a sì lọ lọ́la lọ́la gbọ́kàn láwọn tẹ́tò ṣe láti lè fi mẹ́rin ní ọ̀sán àti ọ̀sán. Inú tọ́lọ̀ bá rẹ̀ lọ́la ní ìjì. Inú tọ́lọ̀ bá rẹ̀ lọ́la ní ọ̀sán ìgbà omi tọ́lọ̀ bá rẹ̀ parí rẹ̀ kálíbà ìgbẹ̀rọ̀ náà. Inú mi àbúrò ọ̀gá ìgbà láti wá ṣàṣàrà ó ní àdúgbò ìmáàlú láti iná orí sáwọn obìnrin àwùjọ kálíbà ìgbẹ̀rọ̀ ọ̀gá náà. Inú mi àbúrò ọ̀gá ìgbà láti wá ṣàṣàrà àjàmọ̀ tí ó ń bẹ pẹ̀lú ìyàgbé ìsinmi àpárá ó ní wọ́n tọ́ta lé ọ̀gá bí ọ̀pọ̀ lọ́wọ́. Dẹ́yìn ilé ìdẹ́wò ọlọ́run kò fẹ́ tún wálẹ̀ tọ́lọ̀ bá tọ́lọ̀ bá tọ́ máa nìkan máa ń ká ẹ̀sà àbẹ̀dá àṣàkàlá ẹ̀rọ ìgbé yẹn ẹ̀rọ aláìlá gbọ́dọ̀ ọba yóò ṣàfàlà agbára ọ̀rọ̀ lọ́ta rẹ̀ pé ọ̀pọ̀lọ́ lásán lọ́wọ́ sí ìgbà òjò láti lè dẹ́nu gba àwọn akẹ́kọ̀ọ́ náà àgbẹ̀dẹ́sì. inú ẹ̀ náà ní ọ̀gá gómìnà yìí fún ìṣàkàlá ọlọ́run sọ omi ilẹ̀ yẹn ọlọ́run sọ omi ilẹ̀ tó Tẹ́lẹ̀ àwọn olókẹ́lẹ̀ báyọ̀ ní ilé sí mẹ́rin owó ẹgbẹ́ ṣàlà. Àbíkíyàn ya máa bí ọlọ́run kọ́lọ́ máa bẹ̀rẹ̀ sí i. Bẹ́ẹ̀ ọlọ́run sì tó ń sáwọn ọ̀pọ̀ gbogbo tí wọ́n bọ́ọ̀lù àwọn òtẹ̀lé ní ọlọ́run wá sọ orí dẹ̀dẹ̀. Eléyìí sì sọ sẹ́wà ìṣẹ̀lẹ̀ ìkúlẹ̀ àwọn òwe tí ó gbàgbọ́ Al-Mizzi ìyá ìrètí oníṣà. Gbà wọ́n nígbà tó ń gbà náà wọ́n máa ń sórí àfihàn ọjọ́ àyà ń jà. Lẹ́yìn ní ọjọ́ kan, Fádà pẹ̀lú báyà. Musa lágbára àti di ibùdó di ní ìyá ìrìn àjò àtàlẹ́yà. Ó gbà wọlé ìka kọ́ tí kàbá dé tó bá ń Musa, ó yẹ Musa, fẹ̀yìn káyà fáwọn àdá wọn ní ìpínlẹ̀ yìí wọn lè gbé kó lórí àwọn àwọn ọgbà pẹ̀lú òmìnira nìyà àwọn ọgbà mọ́tò tó fi bẹ́ẹ̀ wọ̀ gbà wọn yà bẹ́ẹ̀ wọn náà kọ́ ẹ̀kọ́ lára musa èyí tẹ́ ilé ẹjọ́ máa lẹ́yìn ànábì èyí náà ẹ̀ fara àwọn ànábì ọlọ́run bá ń kọ́ ẹ̀kọ́ lẹ́yìn tí èyí ni musa ẹ̀ tó ní musa lọ́la ilẹ̀ wa bẹ́ẹ̀ kò sí àti ọlọ́rọ̀ ọ̀pọ̀ fún mọ́dísà tó ti àwọn ọ̀gbà a fi wá sọ ẹni tí ò ní gàgà lọ́wọ́ ní tí láti fi lọ́wọ́ ọ̀rọ̀ àmì àmì mẹ́sàn-án àfi máa mọ́sá mọ́tò ti bẹ́ẹ̀ náà fásitì ní ìsìnà lọ́pẹ̀ lọ́pàá tó wà ìlà àfi sí ìgbègbè náà wá kí ni tó ṣẹlẹ̀ láàárín mọ́sá àti ìsàlámà àwọn إنه عندما يتصرف فرعون فقال له فرعون اذكر فرعون على الناس من لو يصدق فرعون بالمؤمن موسى وإني لأقول يا موسى مسرور ويوم استعصي موسى أساسي Masa siapa yang menyatakan kepada dia untuk ini? Sebuah orang yang berdagang tadi, anak-anak Musa, anak-anak Musa, bẹ́ẹ̀ kí n ṣe musa nìkan náà wọ́n ṣe ilé ẹ̀kọ́ bá wọn níjọ lọ. mọ ń lọ sí lónìí sọ ah, ṣe àwọn àti ní ṣe àdúgbò àwọn àmì ńlá yìí bẹ́ẹ̀ kí ṣe máa yọ sí ọmọ ló ṣe délé tó àwọn àmì ńlá yìí ọ̀gá tó ó tó mú gbogbo ayé gbà àmì ọlọ́run tó mú ga ó sọ̀rọ̀ ayé náà ẹ̀yẹ fi àwọn ìdàkọ́lé àmì ìdá with all these signs ọ̀nà láti wẹ́lẹ̀ eléyìí ọtí tàbí máa ń tẹ̀lé àbúrá ìgbà ìsà. Àwọn ẹ̀kọ́ ìlú ìlànà àti ìlànà ìdí àìtọ́rọ̀ ìdí ìdí àìtọ́rọ̀ àti ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ìṣe. Ọmọ ìlú ìṣe ní àmúṣà. Bẹ́ẹ̀ sọ́kò fi àwọn àsìkò tí dáta. Gbogbo ẹni bá lòun máa dán bí àwọn ẹni máa ń ṣe àsìkò kí àwọn àgbà tòtí bẹ́ẹ̀ lẹ́wọ̀n ìyàwó ló ti gbà nítorí tara rẹ̀ lè wúwà pàtàkì ìṣàwọ̀ká làbọ́dà àyẹ̀wò máa àjẹlẹ̀ láàrú láàyè ìlà ọ̀sán àwọn ó ṣe ọlọ́run sọ̀rọ̀ wọn máa yàrá ìyàwó náà nà kúkú ẹ̀ wọ́n jẹ́ ẹ̀rú kíra wọ́n ti tẹ̀lé ọ̀dà wọ́n kàn sáà ìgbà rẹ̀ wọ́n kàn لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض أمام أمامي نفسك صاعد قل إن حيكم استديوني ما كنت له هذا يملك الله بكم هذا بكم تقولا وإني لا أملك يا العظيم مظلوما مرتبط Subhanallah. Jadi kalau Allah SWT bersama kita dua muda ada kawalan lagi. Memang itu Allah berfirman. Ini jika orang lain yang berjawab hukum, apa dia punya hukum? Tapi bicara kita kepada dua dan sampai akhir kisah dia. Lain itu membawa Allah mesej satu tim untuk peduli. ada orang si tidak asasi boleh ada dua musuh nígbà tí àwọn sọ̀rọ̀ nípa kéèyàn lásà sí kéèyàn má gbádùn káyọ̀ bí àwọn múra ìwé musa ní ìwé fi àwọn ẹ̀dẹ́ ọ̀dẹ̀ ọ̀dọ̀ ẹni tó fò sí ọ̀ṣùgbọ́ òní òfò wọ́n ti gbẹ̀mọ̀ wá ní pé láti ẹ̀ka ọ̀dẹ̀ yọ̀ ọ̀ma ṣùgbọ́n wàhídà wọ́n tó ṣùgbọ́n kẹsì àlùfáà tìmọ̀lẹ́à pẹ̀lú àwọn àmì mẹ́sẹ̀ sọ́ọ̀tì olóògbé àwọn ọ̀gá owó adá ní lórí pọ́ọ̀tù ṣùgbọ́n. Fàrọ̀lẹ́ àyẹ̀sẹ̀ bàtà wọn lọ pé ẹlẹ́kùnrin fáwọn fáwọn sọ́tò wọ́n fẹ́ fagbára ayé fẹ́ fi mú àdàbọ̀ mọ́sá káwọn fẹ́ sí nígbà tí ìmọ̀ aláǹfààní àti ilé ojú agbára làákàyè agbára ìrìnà ọlọ́run ọba fi láwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run wọn wà fún agbára pé àwa máa ń àwa lọ bá kan lọ́nà náà níbi ọlọ́run ti dẹ́rù bẹ́ẹ̀ sì tẹ̀lé látàkà bí ọlọ́run ti ti dẹ́rù kó n sori jẹ lọ gbogbo tí wọn bá lè fún ọsọ fẹ́ sọ ọlọ́run àti ìtẹ̀síwájú ìdíwájú olóògùn fi ọlọ́pàá ṣé pé wọ́n àti náà èso fẹ́ lọ sáré bá àwọn tí wọ́n kò fi ọ̀rọ̀ báyìí. Bàbá ẹgbẹ́ mi tó ń torí ọlọ́ọ̀tọ̀ mi ní ẹ̀yìn ìjà. Ọlọ́run ọba àwọn ọmọ ọjọ́ ìjọba ní gbèjà rẹ̀. Fàrọ́dà Hánẹ́sì ìjàbó, ìyàwó kan fẹ́ fagbára tẹ̀wọ́ ìbálẹ̀, ó fẹ́ sọ wọ́n ní pé ká máa bẹ nínú tipátipá pé àbí Musa ti fẹ́ sáko lùkọ́, ó wá fi tipátipá dá wọn padà sí ìlú menyabar Allah wahai Musa menyabar فأرضناه وتركعه الجنة بين تركعون أمام أجيب وكان الدوين وقلنا من بعده بني إسرائيل أواس أواس لكن أواس تسجد عليه بني إسرائيل أما وكان أمام يلقي إلى بلاد يلقي ما يلقي ìlà ìgbọ̀gbọ̀ ìgbàdà àrùn táwọn ilẹ̀ yìí wọ́n sì ojú ní ìrọ̀lọ́ nípa yìí ní àṣùwà àbáyé rẹ̀ bí apá nínú yìí sẹ́yìn wá lórí lẹ́yìn nípa ilẹ̀ wọn ni wọn rẹ̀ ń sọ fún àwọn bàbá ìsìlẹ̀ pé a ti wá nílé ọ̀tá yìí fìràwọ̀n àti àti تمام في بين الجوانب الدنيا لكن فرعون البيت بيقى àti láíláí kọ́ ẹ̀yìn ọmọ bàbá ìsìnàyẹ́lá sí ẹ̀kọ́ lórí fìhá tó kú tó ti tó lẹ́wọ́n yẹ́ ìgbà láti fún bàbá tẹ́ fi jọ padà lẹ́pàdé tẹ́wà pé ọlọ́run bá àjọ tó ti kó tó di adájọ́ tẹ́wà tó tó mọ̀ràn bá àjọ rẹ̀. Ẹ̀fẹ̀ ìgbàlẹ́ wa àti ìyá tẹ́wà. Ketika Rabbi Jika Dibur Lebih baik jadinya Aku pada Oke Allah Jawa Satu Sungai Ini apa ya Ini yang pada Jawa Ini anak Ini yang Dia kerja Dia Boleh dia ngisi Ubel Jawa Jawa Jawa Jawa Jawa وبالحق أنزلنا فالواحد وليه رجل في الصلاة ومن هذه كذا أنزلنا رحمة فتعمل في قرآن láti ibi tí ń bẹ ọlọ́run ọba àdìgbọ́lá ní asọ̀rọ̀ láì láti sàmá ìlú ni a tí asọ̀rọ̀ ti sọ́mọ ayé ìlú ní ọdún òru kí ẹlẹ́kọ̀ọ́ wáyé ní sọ̀kalẹ̀ fún ọmọ sọ̀rọ̀ láti kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ ní alákọ̀ọ́kọ́ ìní ìgbà ọ̀dọ̀dọ̀ omi lẹ́yìn tí kọ̀lẹ́ ìkó lè pa á. lẹ́gbà ń kọ́ lọ́dọ̀ wani tí ọlọ́run máa ń kí mọ̀lẹ́kà máa lọ fún ànábì láwọn ayé kọ̀ọ̀kan according to àwọn ìṣẹ̀lẹ̀ àwọn kéṣì. àti sísọ̀kalẹ̀ àsọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́ máa kọ́ ní o àti ìsọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ tó lọ́pàá

يبشرهم يبقى فمانه يحسن بينهم بس سكا كانوا يهدمنا فكنا يبقى في لكم أبوك بفني بس سكا وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا وكان قرآنا قرآن كان قرآن قرآن إيه فضلناه asọ̀kalẹ̀ díẹ̀díẹ̀. Gbogbo ọlọ́run bá lọ lákòóso fún akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kẹ́kẹ́ fanisọ́lá láàrin ọdún mẹ́ta lélógún tó kó gbogbo oṣù sí gbogbo ọ̀sẹ̀ sínú gbogbo ọjọ́ sínú nípa wá níbi sọ̀kalẹ̀ ọjọ́ aláàfin ọjọ́ aláàkejì lọ́jọ́ sọ̀kalẹ̀ lọ́jọ́ kan lọ́jọ́ yára láàrin sọ̀kalẹ̀ ẹ̀kẹ́ lọ́sọ̀kalẹ̀. Dàbí mẹ́ta àti ọdún mẹ́ta mẹ́rin kúrò yóò sọ̀rọ̀ ọlọ́ni òkú ààrẹ buhari kan tí àtàrí pé kan asal asọ̀ọ́lẹ̀ tí perlu dín ada tẹ́kọ̀ọ́ àwọn àyànnáàtì àyànnáàtì nígbà náàbì náà lè máa gbà fáwọn èèyàn díẹ̀ díẹ̀ àwọn asọ̀ọ́lẹ̀ àyẹ̀wò díẹ̀ díẹ̀ tí wọ́n náà lè máa gbà fáwọn èèyàn díẹ̀ ọjọ́ báyìí ayé kan nípa ti báyìí. Bàbá ni wọ́n ti sẹ̀rẹ̀ náà tẹ̀lé sí ilá àti láti máa ní ẹ̀sọ́ jíjì. Gbà láti wá kalẹ̀ díẹ̀ díẹ̀ lọ́sọ̀. Nìlẹ̀sídẹ́lẹ̀ nìzúwú ìbàdàn lọ́sọ̀. Òun ni a sọ̀rọ̀ wá kalẹ̀. Dọ́wọ́ kan wọ́n wọ́n kó ní àbí níbi yìí ìsọfún orúkọ ayẹyẹ ẹgbà kùránì nígbà o àwọn láti yẹn wọ́n sì ní ọ̀nà pé ẹgbà kùránì kò rí ọ̀nà ọ̀tún àyègbà kùránì tí kò sì bí ọlọ́run kàkà ó ti ó lè èyí olóńgbò wà ẹgbà kùránì yóò ìgbà tí ìgbà yẹn kọ. àwọn láti yẹn mọ́ bá sì rí ẹmọ من قبله أولا أولما كلا كان القرآن كل سيسي ونبي إذا يتلى عليهم يخرون للأقوال سجدا كما القرآن فمسمى قبله ìbànújẹ́ láwọn òtí ẹ̀sùn náà wọ́n ti láwọn ẹ̀sùn náà tó ní ẹni tí ó mọ ẹ̀yẹ yára máa bá nìyá wọ́n yẹ kó o mọ̀ sọ̀rọ̀ sáré ìlà ìfọwọ́ ẹgbẹ́ lọ́tọ́ nípa ọlọ́run bá wọn ìgbà láàrin ọ̀gbìn náà lànà fúnra kò sí ọlọ́run bá àgbẹ̀jọ aláṣẹ láàrin ọ̀hún tí ò ní mú ṣẹ. ẹlẹ́yìn tó bá ní ọkùnrin ní máa ń ṣẹlá lẹ́yìn ọ̀rọ̀ ní kẹ́kọ̀ọ́ sábà wọ̀nyẹ̀ ìdòwò rẹ̀ láì kẹ́sì dúdú ó ti wá lọ sí ilẹ̀ ẹlẹ́ tí ìgbà ojú náà tí ó ní ìlú ọ̀pọ̀pọ̀ kí nǹkan gbogbo wọn sì gbà fún kẹrin tí nǹkan gbogbo bá lè má kọ́kọ́ pé ojú náà níbi tí jẹ́ aṣọ fún ṣáyé fi jẹ̀dọ̀ ẹnìyẹn wà lọ́pọ̀ lọ́pọ̀ ó dà wọ́n fi kún ti gbogbo tí jẹ́ ààyè tó ga jù tó ní ìdìbò àwọn ìlọ sọ̀rọ̀ àbàdìwọ́lá wọ́n yẹ kó ní wọ́n rẹ̀ lé àwọn lọ nìkan tí wọ́n lọ dájú ní ọgbọ́n tó ń sunkún àìsí lọ́rọ̀ tó ṣe káàsì náà tòun ni wọ́n sí lọ́rọ̀ àwọn tí wọ́n ń sunkún báwọn sí ọ̀nà àwọn tí sì jẹ́rù tó ń gbà pé kí àwọn sí tó ẹni òṣìṣẹ́ ọmọ àtọ̀ tẹ́lẹ̀ ó lè máa ń rí bí ọlọ́pàá náà kó sọ fẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ tó ń wọ́n lọ́n sí láwọn náà tó ẹ̀sìnṣẹ́lì láàrin àwọn àtọ́lọ́ lẹ́yìn ẹ̀kọ́ ní máa fura sí wọn kásíkásí ni يخرون وفون بالẹ̀ يبكون ẹni tí ó rọ ṣùgbọ́n nígbà tí bá fún ọlọ́pàá ìrọ̀lá wà sí ìlú ṣúra ẹni kò wá ní ìbá ti bí ó ní ìbẹ̀rù ọlọ́run ó ń tàn kó lọ kọ̀ǹsọ́ọ̀tì spiritual doctor gẹ́gẹ́ bí ló sọ tó láti gbà wọn náà ọlọ́dún kan ní يعرف تحكمون كما بإجماع الذين إذا ذكر الله وحده إنما المؤمنون الذين إذا تليت سورة الأطفال عندك قال إنما المؤمنون الذين إذا ذكر الله وحده على ملكته من قبل أن تدعموا الله وتدعموا ولو lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí wọ́n ti láti fún un ọkàn ó sì máa ó sì máa gbà ó sì tó sì wá fọ́lọ̀ lẹ́tọ̀ rẹ̀ báyìí fọ́lọ̀ wọn fi ṣò báyìí fọ́lọ̀ wọn fi àjọ báyìí tó ń tọ́ gbìyànjú àti lọ́wọ́ wọ́n fi ló máa rí ní ẹni ẹ́rù pé àwọn àti pé ó wà ọ̀sẹ̀ tó ń ṣe bó ṣe kó ṣe tó. especially wọ́n ìdá tó ìbẹ̀rẹ̀ àlẹ́ yìí máa rà wọ́n kà wá kà wọ́n lọ́ọ́ dan dari Jika orang yang dia memiliki iman teroponi ini dan wasallam kepada Rabbihi tawakkal wasbi ala Allah. Dia sesungguhnya oleh ilmu sisi dari itu tasbih alladzina yuqimuna shalat. Lawan lagi ilmu pada bintang ini salah. Wa mimma rabbana yaqulu ويهز نظرا أولئك هم المؤمنون حقا بآل original universe إذا الله كان به original forget my حقا Say west, no say west. Àwọn ìgbà mẹ́wọ́n tó mọ́ ìlú náà ní ìmáni wọ́n ìmáni lásán ni. Báwọn tí ìmáni bá ti bí ìdá òkú yìí sí wọn lára, ìlà ìjẹ́ mọ̀mọ́rin mọ́rin yóò náà hàpọ̀. àwọn ẹni múmìnì gidi ọlọ́wọ́ nírú àwọn ẹni kọ́ ọ yá pé ní múmìnì gidi lẹ́kùn dáná jẹ́rẹ́ sọ̀rọ̀ sí ìjọba òbí á wọ́n láwọn lẹ́kùn sí lálá tí wọ́n bá pa àdúrà lọ́wọ́ bàmá kò fẹ́ràn ọlọ́wọ́ forí ni wọ́n tó ní kò ṣe é pé àwọn kùjẹkùjẹ wọn ọlọ́wọ́ bá wọn forí ni wọ́n rí ìdíkọ̀ ìgbàlẹ́ àti ìgbádùn sáyé gidi so bí dáadáa pé ayàgbẹ́ tí a kàyé pẹ́lọ́ ní bí ṣe sí àwọn èèyàn gidi ká máa ń ka ọ̀rọ̀ ọ̀sán yìí ọlọ́run káwọn ẹ̀yà ara ká máa bẹ̀rẹ̀ lẹ́rìn fún ìfún ọdún ọ̀la ẹ̀sìn àwa ẹ̀ máa bẹ̀rẹ̀ lórí àwa náà lọ́dún wọ́n ẹ máa bẹ̀rẹ̀ bí àwa ẹ fi bẹ́ẹ̀ nínú ìlànà àlá àlá àlá àlá àti ìfúnná sọ̀rọ̀ yìí ṣe ọlọ́mọdé yìí pé náà ní pé ẹni tí ò tiẹ̀ gbádùn tó wọn náà níwà pé dájú dájú dájú dájú dájú dájú dájú dájú ṣe pọ̀ sí ọ kí ló fẹ́ ọ kí ọlọ́run aṣọ tí o fẹ́ ni yá ọlọ́run tó fi lè yá ọlọ́run ṣàpè yá ọlọ́run sókòrè má àdúrà òde kí sí ní fúrọ̀tì. Yàrá sáfù yàrá sáfù yàrá sáfù yàrá sáfù yàrá sáfù kì í sí ìlànà ẹ̀dẹ́gbẹ̀rún yálàmà yálàmà yálàmà yálàmà látàwà kẹtàwà kìí sí ìlànà ànábì ọ yá aláwù sí báyìí yá bọ̀ fáwù sí báyìí yá bọ̀ fáwù sí báyìí màá fi owó lásán náà kàmá sáǹtò káàmì tó wá dídí ó dé aláwù gan ó dé làwù làwù làwù làwù ha ha ha sàfàrìlà sùwàá yóò ní ọ̀pọ̀ ọkọ̀ ọlọ́run ó wà fi bèrè tí ó fẹ́ ìwádìí àbí ọkọ̀ ọlọ́run tó lè fi bèrè tí ó fẹ́ ní ọkọ̀ ọlọ́run àlá àbí àwọn ọ̀nà tí aláàzọ́lá ń kúrò ìdí ọlọ́ha àwọn ìdí ọ̀rọ̀ àwọn ọ̀nà tí àlá àbẹ̀lọ́ àbí kò fi àwọn ọ̀nà àbẹ̀lọ́ lọ́bẹ̀ ní ọ̀gá orúkọ ọlọ́run bá sì nífẹ̀ẹ́ lẹ́yìn àwọ̀ ọkọ̀ tó kú tẹ́kọ́lọ́wọ́ bá gbé yìí fún àwọn ọkọ̀ ọlọ́run ní ìlànà àbí àwọn ọkọ̀ nínú àwọn ọkọ̀ àti pẹ̀lú pé kó fọ́kọ́ ọba kọ pé pẹ̀lú kó lè tó ọba yẹn bá mu báwo ni rọ̀ máa ní yá rahman kùsùn wọn ni kò dájú láàbí tọ́lá ọba tọ́lá bá bá sọ̀rọ̀ nípa ẹran wá torí yìí á nípa iná wọ́n á lọ́kùnrin wọ̀ ìṣe gbọ́dé ọlọ́run bá sá pẹ̀lú iná ó wà lọ zá pẹ̀lú àyè ẹ̀ lẹ́yìn buhari. tóbi ni eléyìí láàrin ni a wá torí yìí àti oní àlọ́ zá. níta ẹ̀ máa rí nípa sá pẹ̀lú iná wọ́n ti wá rọ̀ táwọ́bà tó gbà ọgbà táwọ́bà yìí ló bá kalau pẹ̀lú ọ̀dọ́dọ́ bá sọ̀rọ̀ nípa bóun ló máa ń fún yín ní jíjẹ tó gbè láti ní ọ̀sà máa ń lórí ọkùnrin ló sì ké lọ́wọ́ ọ̀gẹ́gẹ́ fún ní kẹ̀kẹ́ ọmọ orí àyùntàn àwọn ọ̀gẹ́gẹ́ fún ní ọ̀dẹ́ fúlọ́rì ìnàbọ̀ òwò ọ̀sà so bẹ́ẹ̀ láti máa ń àwẹ̀dọ̀ Ar-Rahman àdìgẹ́ bí Ar-Rahman ọ̀dọ́lọ́ ẹ̀yẹ máa dẹ̀bọ̀. Gbogbo tó bá wù yín náà ló kó tó ní ẹ̀ padà any of those names ẹ̀ bí ọlọ́run. Ẹ gbọ́dọ̀ náà máa padà lórí ìsìnkú àìfọ̀sùn. Gbogbo tó bá ti dá lóko tiẹ̀ náà. Wọ̀lá jẹ́jẹ́ ha ló sọ̀rọ̀ àti ẹ̀yìn dìkẹ̀rọ̀ àti kẹ̀kọ̀ à lọ́wọ́ bá nàbí bí wọ́n fẹ́ kakọ̀ wá ní. Mákàlákà jákè jùlọ. Àbáni pólísì méjì lásìkò mẹ́ka ń gbà lọ àwọn kẹfẹ́ yóò bẹ́ gbọ́ kò wá ní àtọ̀ pátí wá lọ́n ka lákàjá wọ́n lè tó fẹ́ fìyẹn ṣe wàhálà fún ọ kí mẹ́ka ní kí a tún ti wá gbọ́ tí mo aláwọ̀ fẹ́ wá fi wàhálà bá ọ lò lísè kan àbí wàhálà tó ti hàbí sọ̀rọ̀ àti mẹ́ka ní kíkàjá fi èyí táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá kíkà sí ìnira ọ̀ọ́ta wà láti lákàtà kìtì ọ̀ọ́ sí àwọn tá mẹlẹ́gbẹ̀ ẹ̀ka àpọ̀ yìí tẹ́jú ẹ̀ máa ń ka wà lẹ́gbẹ̀ ẹ̀ máa wọ́n sọ̀rọ̀ ní ìtọ̀ àbí kí ó gbọ̀ sọ̀rọ̀ ní. ọ̀dọ́ máa ń lọ ka ajá kìtì táwọn èèyàn máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó máa ń gbójọ́ àbájẹ́ ẹ̀bẹ̀rẹ̀ sí máa ṣe kí ọ sọ ẹlẹ́sìn àwọn ọ̀làwọ̀ ẹlẹ́sìn òde wà tó wà tó wà nílẹ̀ bí sùn dé sí bí sùn dé nù. ó pariwo ọlọ́run sọ̀rọ̀ lórí أبرسهم وإذا قرئ عليهم القرآن فاستمعوا له وأصغوا إلى كذلك سيما وضعوا كعدك وضعوا سبيل كعدك ولما سوى نفسه أنت مالك ولا تخافت بأرعب كل ذلك ما قالوا wọ́n sọ wọ́n dàgbà pé ìpín ni wọ́n jẹ́ wọ́n pọ̀ níta wà ní àjọ ọ̀gá àgbèmá lóòrò làwọn yóò sì máa tọ́gbà lọ. ìgbàdàn yìí máa ní ibi tí wọ́n kà á jáde nàmá ní ìdíkọ̀ gẹ́gẹ́ ọ̀ọ́kà gẹ́gẹ́ ní gbọdọ̀ bá lẹ́dẹ̀ àbí kí jáde yẹn kó má jà kí ìdìbò sì máa dẹ̀ẹ́dẹ́ wà ní kẹ́kọ̀ọ́ báyìí náà dàrí ìjà sí nígbà wà ní ọ̀túnmọ́sí bẹ́ẹ̀ ìwọ̀ntúnmọ́sí dá ìsìlámù ìrìnsí àṣejù ìrìnsí àṣejù. أقول الحمد لله ولا أقول ما أقول Kita melakukan selalu. Kita melakukan siapa? Kita melakukan dari dúpẹ́ fún ọmọ náà ló mú tí àti dáàkì dúpẹ́ fún ọmọ náà ló fa ẹgbẹ́ pọ̀ ní àjẹ́lẹ̀ dúpẹ́ fún ọmọ pé láàrin àwọn tí kò wọ nínú àwọn ẹ̀dá fún àrẹ ló kéré tí ó múra náàbí àtẹ̀yìn ọmọ lẹ́yìn ànáàbì dúpẹ́ pọ̀ ọkùnrin alhamdulillah ẹ máa ṣe alhamdulillah alẹ́rìí láti ìtàkì ìwádìí ọba tí ó lọ tí ó lọ nígbà tó ń bá ọmọ tó ń bọ̀ sọ́dọ̀ ọlọ́run bá ti wò lọ́rùn yóò sì máa rí ọlọ́run bá ti wò lọ́rùn àyẹ̀lọ́mà ní yẹn ti ta ilé ìṣẹ́kọ́ àyẹ̀lọ́mà lálùjọ ìdèdè kú alọ́mà máa ìlọ́mà kọ́lọ̀ ìwé ńláńlá bí títí máa ṣe jẹ́ èyí kọ́lọ̀ ọlọ́run ẹgbẹ́ mi ló wà lọ́wọ́ bá o kò lọ́mà kìí ti ta ìlú lágbára àti nígbà kò ní ìdí àti ìlú wọ́n lọ́ọ́ lórí ìjẹ ọlọ́run fún wọn lórí ìjẹ ọba fọlọ́ ọlọ́run gbogbo ẹni kì í ṣe ìfàdé. kódà pọ́ọ̀tù ninety nine point one kẹta one percent ọlọ́run tó táàkì olórí gbogbo agbára gbogbo àti lórí ayé. lórí ìwádìí bísíǹsì pẹ̀lú bísíǹsì bọ́ọ̀lù almost ìwádìí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kò sẹ́yìn nìkan tó máa tọ́lọ̀ ìgbẹ́jẹ́ ṣẹ̀rí láti náà lórí ìdí ọlọ́run balẹ̀ lọ́wọ́ lórí ìlẹ́kùn sí látàsí pẹ́lú ọ̀rẹ́ sí máa yọ láti látàsí. òṣìṣẹ́ nìkan tó wà lọ́wọ́ tó ń gbé kẹ́míkù ìjọba lọ́wọ́. wọ́n láti ọkùnrin ọ̀rọ̀ lọ́wọ́ èyí ó ní àná. gbọ́dọ̀ pàmò ẹ̀rọ ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ kò lọ́yẹ̀. tàbí àwọn tàbí lọ́wọ́ àwọn èèyàn dára ìṣàlá. lẹ́yìn bá lọ́ọ̀rẹ̀ ẹgbẹ́ mi yẹn kí ni ìdí ẹ̀ àwọn ẹ̀rọ wọn ní bùkátà sí òun náà ní bùkátà sí ọ téèyàn bá ń bẹ tí ò bá sọ̀rọ̀ ẹ̀ ń gbà mí ní ẹni má pè lẹ́dà àwọn ìlú ìbẹ̀ ọ̀rẹ́ ìdá ọba àgbo olùgbò láti olùkíkí ẹ̀ náà lẹ́yìn oríjẹ nìkan tí ó máa jẹ́ ẹni olùbásọ̀rọ̀ rẹ̀ tí àwọn olùkágà àwọn olókùnkùn pẹ̀lú ọ̀sẹ̀ lẹ́nìkan láyé sí ọlọ́run wá lọ́rọ̀ sí ọlọ́run ní ìwà ìṣùgbọ́n ni ọlọ́run tí ọlọ́run ní ìdíkẹ́ ń gba àbúrò fún ọlọ́yẹ ọlọ́run ní òun lọ́rẹ̀ kìí ṣe ìlọ́rẹ̀ ti nílìjọ̀rẹ́ kìí ṣe ìlọ́rẹ̀ ti ìníbùkátà ọ̀làmúlẹ̀ fúnlẹ̀ owó pẹ̀lú yóò ní àjòyè kéde pé ìyẹpẹrẹ ní ìbùkátà lọ́pọ̀lọpọ̀ ìyẹn lọ́rẹ̀ o ìmọ́lọ́ ìmọ́ ìlọ́ ìyọ́tọ́lọ́ ní láàrin àwọn ẹ̀dá rẹ̀ ó bá fi kẹ́ wọn ni ọlọ́run ti kẹ́ àwọn ẹni tó fọ́ ìpèsè lọ́rọ̀ ní bùkátà sí ẹ̀ẹ́dẹ̀ kẹ́kẹ́ náà wọ̀ ọlọ́run ní kẹ́kẹ́ sáà fi kẹ́ wọn sí màláìka sẹ́yìn lọ́dọ̀ káwọn ẹ̀ báwọn tó máa bá tó wá ń lọ́ yẹn ọlọ́run fẹ́ fi sàá wọn ìpèsè lọ́rọ̀ ní bùkátà sí ọ̀kẹ́fẹ́ òwúrọ̀ wọn ilé ìjọsọ ìsọ sókè ìsìlá wọn ni ó ní láti wà láti sọ fún fàájì èso tó fi dáa sí lójú ìwà rẹ láti sọ wá fún àìbá àti sọ fún ìsìlá ìgbẹ̀rẹ̀ láti wà rẹ olóògbé àtàwọn àbára tó ṣe tẹ̀sí ní ìyára rẹ àfáàrí ẹni gbọ́dọ̀ tẹ̀sí ní ọ̀tẹ̀ المحلي والدلالتي wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe kòhán nígbà tó wá sí tẹ̀síkò yẹn dé ṣáàlù kòhán tó parí èyí ṣúgbà tí àwọn ìgbà fún ẹlòmíì náà wá jìde náà àkàwọn náà pàkẹ́ ní sẹ́wọ̀n mẹ́wẹ̀ẹ́sì ó náà jáde ní olúwa bẹ̀rẹ̀ sẹ́kọ̀ àkùwá sí ìdílé ọdẹ́gbẹ̀ ní jàdá so tí wọ́n òun jẹ́ ìdá kan ìdá méjì ọ̀pá mo ti ń lẹ́kẹ̀ẹ́ ní orí láti ọ̀nà ìdáhùn ṣàlàyé ìgbàdá sọ̀rọ̀ tààlà kí ó ti kó jẹ́ àǹfààní fún wa lára ìgbàgbéyà ìlú sọ̀rọ̀ náà ní ìdá kan ìdá méjì ló ọlọ́run ní ó fún wa lọ́wọ́ láti ṣe àlàyé kò tí wọ́n ń bẹ́ẹ̀ ìdá هذا صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك